bisimilayi wa kaba sama salatu wa salamu ala rasulillahi wa ala alihi wa sahbihi wa mawala wa baari adukọ fún ọlọ́run bá tọrọ àlékún kí àti àlékún lè fún anabi sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àtọ́lọ́lọ́run àtọ́lọ́ àjẹjẹta rẹ̀ kí ọlọ́run kí bá sàlékún rẹ̀ fún òjíṣẹ́ wa náà. bákan náà ẹ jẹ́ kí a farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ lóye bíi láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ àwọn dókítà wa dókítà sọ̀rọ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نقرأ تنبالو لوري سيسي سارا سيسي سارا أتلقى أن تقطع في كوانو ألون وبان في ìpètè yàn bá ní kó ṣèrànlọ́wọ́ fẹ́ni tí ó ní tọ́lọ́wọ́n bá bá lánàá fún yàn kó nítorí pé gbogbo eléyìí ń bẹ nínú tó lọ́wọ́ bá máa tìtorí rẹ̀ sànú yìí ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe sàrà tá a fẹ́ ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tí ò ní àwọn ẹ̀kọ́ kan bẹ tó pa gbọ́dọ̀ mójútó eléyìí tó ṣe wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò fi tẹ́wọ́ gbà ní ìjọsìn lọ́dọ̀ wa yóò sì fi jẹ́ ìtọ́lọ́wọ́n bó fi sábẹ́ rírè tí ọmọ wa dàgbà sí tí ọmọ rẹ̀ sí tí ọmọ pọ̀ sí káfí wa lọ bá ládàá rẹ̀ gèlèmagèlèmá ní ọ̀dọ̀ ọlọ́run tó bá dijọ́ gbé ńlá lùkìyàmù ṣíṣe sàrà ìjọsìn kan yìí nínú àwọn àjọsìn ìjọsìn nínú àwọn àjọsìn ó sì ní àwọn ẹ̀kọ́ àti àwọn amúdẹ̀mí eléyìí tá a gbọ́dọ̀ mójútó eléyìí tó jẹ́ pàtàkì jù nínú rẹ̀ òun náà ní pé wọ́n tó fẹ́ ṣe sàrà sàrà rẹ̀ gbọ́dọ̀ jẹ́ khalisatan li wajhillahi azza wa jalla ẹni tó fẹ́ ṣe nítorí tọ́lọ́run ọba nìkan ọba tọ́ga tó gbangba ó gbọ́dọ̀ ní ìsàfọ̀mọ́ nínú ọkàn rẹ̀ torí tọ́lọ́run ẹni mo ti fẹ́ ṣe nǹkan yìí torí tọ́lọ́run ẹni mo ti fẹ́ ṣèrànlọ́wọ́ yìí ọlọ́run ni mo wò tí mo fi fẹ́ ṣe ìrànlọ́wọ́ yìí èyí sí ẹni tí mo fẹ́ ràn lọ́wọ́ ni mo wò èyí sì ṣe nítorí nǹkan kan tí mo fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ èyí sì ṣe nítorí àǹfààní kan tí mo fẹ́ kó ṣe fún mi ọ̀dọ̀ ọlọ́run ni mo ti fẹ́ gbẹ̀san rẹ̀ eléyìí pàtàkì kọ́ máa bẹ́nu ọkàn wa nígbà tí wọ́n bá fẹ́ fún yàn ní sàrà nígbà tí wọ́n bá fẹ́ ràn yàn lọ́wọ́ ẹni tó wá béèrè lọ́dọ̀ rẹ̀ tó sì ń bẹ lábẹ́ ẹni tó lè béèrè tá a ti ṣàlàyé síwájú ní ìgbà tí wọ́n bá fẹ́ ràn lọ́wọ́ ọmọ àlọ́kàn rẹ̀ pé torí tọ́lọ́run ló ṣe fẹ́ ṣe kéṣe torí nǹkan mìíràn má jẹ́ kí kárí mi ọwọ́ bẹ̀ má jẹ́ kí àṣegbọ́ni kọ́ wọ́ bẹ̀ nítorí pé tí kárí mi bá ti wọ́ bẹ̀ wọ́n máa ń baṣẹ́ jẹ́ mi bákan náà eléyìí tó ṣe nítorí káwọn èèyàn míì náà lè gbọ́ ó máa ń baṣẹ́ jẹ́ mi gbogbo nǹkan àgbà ti fi ká sí nítorí tọ́lọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ẹ̀yin náà ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lọ́wà tẹ́kí tó bá lọ bá lé kókó ràn ọ́ lọ́wọ́ yóò lé ọ̀dà nù ni ṣùgbọ́n tó bá ṣe pé lójú àwọn èèyàn ni kò ní pé wọ́n tó ti wá tó ń lé dànù náà ló tún wá bọ̀ lójú àwọn èèyàn yìí ìgbà náà yọ ọmọ wa kó jáde tó ti ní kí wọ́n yí òní gègé òun fẹ́ kọ chẹ́ẹ̀kì fún ọ nítorí kárí ni nítorí káwọn èèyàn lè bá rí kí wọ́n lè bá sọ táwọn èèyàn bá wá rí kí wọ́n bá sọ kí ló wá kù tí wọ́n tó fi san lẹ́sìn wọn ò ní nǹkan kan tá lè fi san lẹ́sìn okú àṣedànù okú àṣedànù okú òfò ṣe nítorí pé gbogbo nǹkan bá ti ṣe nítorí àwọn èèyàn kò sí nǹkan kan tó gbà lọ́dọ̀ Ọlọ́run àwọn èèyàn tó ṣe nítorí tiwọn àwọn náà ni wọ́n san lẹ́sìn àwọn èèyàn sì ti sọ dáadáa nípa rẹ̀ wọ́n ti fọre nípa rẹ̀ ó ti parí kò sí ní tó rí gbà lọ́dọ̀ Ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ǹdà òkè yàrá tó pọ̀ nínú àwọn èèyàn lọ́gbàá ló fi jẹ́ pé àwọn èèyàn ti mọ̀ wọ́n mà wọn ò lè ṣe sàrà àánú wọn sọ́lọ̀ láéláé kíkárí mi náà ni wọ́n ṣe èyí tó bá yẹ pé wọ́n gbé wọn jáde gẹ́gẹ́ bí ọmọ ọjọ́ keje tí wọ́n máa fọrí wọn tí wọ́n máa pariwo wọn àwọn bàbá tí fowó sànù mẹ̀kúnnù àwọn náà ni bàbá aláàánú bàbá àlùbáríkà bàbá akínníkan táwọn onísọkúsọ tí wọ́n máa sọ nípa wọn irú rẹ̀ ni máa wú wọn lórí àmọ́ pé láàrin rẹ̀ sọ́lọ́ dákun tí mo ṣe fún ọ ìmọ̀jẹ́ nìkan gbọ́ ọ dákun má bà mí ládàá rẹ̀ jẹ́ o kí ló dé bàbá tẹ́ fi ní kí n má bà yín ládàá rẹ̀ jẹ́ ah wọ́n máa ń ti sọ fáwọn èèyàn ọ́ bà mí ládàá rẹ̀ jẹ́ ah ṣebí mi ni mò ń sọ fáwọn èèyàn kì í sẹ́yìn lẹ́ni kí n sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ ni nítorí pé bó ṣe máa sọ náà nù wọ́n tún wá sọ́kàn mí létí tá bá sọ́kàn mí létí inú mi lè máa dùn pé èmi náà mo tó bẹ́ẹ̀ èmi náà mo jù bẹ́ẹ̀ lọ tíṣẹ́ fi bàjẹ́ tíṣẹ́ fi bàjẹ́ lẹ́yìn ìgbà tó ti jẹ́ iṣẹ́ tó dáa torí ẹ̀ ẹ̀yin oníkárí mi ẹ̀rí pé nǹkan ṣe yín ẹ̀yin oníkárí mi ẹ̀rí pé nǹkan ṣe yín òfó ṣe yín nítorí pé gbogbo owó tó lò fún yẹn nígbà tó kí ká ní lò tìtorí rẹ̀ fún yẹn ò ní ládàá lọ́dọ̀ rẹ̀ ẹ sì máa wọ nǹkan púpọ̀ nínú àwọn èèyàn ìní máa ràn yàn lọ tí ó fún yàn lówó tí ó fi ṣàtìlẹ́yìn fún ló kọ pé torí tọlọ ni mo ṣe ṣe ṣùgbọ́n tó ṣe pé nínú ọkàn rẹ̀ torí kárí mi nítorí kárí mi o lè farapamọ́ fún yàn o lè farapamọ́ fọlọ́wọn ọba ẹlẹ́dàá wa anabi wa wa innama li kulli imri'in ma nawa muttafaqun alayh gbogbo ṣe ò lè jẹ́ iṣẹ́ tó dọ́gba ìtumọ̀ rẹ̀ nù èdè tẹ́ máa tutù kutù gbogbo ṣe kò lè jẹ́ iṣẹ́ tó dọ́gba ayi innama al-a'malu sahihatun bin-niyyah ìtumọ̀ rẹ̀ nù ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà gbogbo ṣe tàǹsì kò lè jẹ́ tí ó ní àlàáfíà àyàfi pẹ̀lú àníyàn eléyìí túmọ̀ sí pé bí bá ṣiṣẹ́ kan tó wa innama likulli imri'in ma nawa eléyìí àwọn olùmọ̀ ń pè ní at-tamyiz أي لا تكفي النية بمجردها دون التمييز أنية لا صوت أيا في كاتولا أيا في كاتولا النبي صلى الله عليه وسلم يتم لي أني انسلاس السببية لسي lórí iṣẹ́ tó ṣe ní ìbámu pẹ̀lú àníyàn tó ní lórí iṣẹ́ o ń ṣe láàsàn gbogbo èèyàn lẹ́sìn lórí iṣẹ́ tó ṣe ní ìbámu pẹ̀lú àníyàn tó ní lórí iṣẹ́ o eléyìí alimami Bukhari àti Muslim ló gbà wá kó lè bá yìí lápèjú èèyàn fẹ́ ṣe sọ̀lá tó gbọ́họ̀ èèyàn fẹ́ ṣe sọ̀lá tó gbọ́họ̀ èèyàn ti wá mọ̀ lọ́kàn rẹ̀ ọwọ́ sọ wípé òun fẹ́ ṣe sọ̀lá eléyìí ìnáma àmàlù bì níyàtì kò tí ì tó àyàfi kí tẹ̀míìzì ó tún wà bẹ̀ tẹ̀míìzì wo ni ó wà bẹ̀ yọ̀ọ́ dàníyàn kó òun fẹ́ ṣe sọ̀lá tó gbọ́họ̀

májàmú ni nínú májàmú tó tún ti sàrà òun náà nìkan jẹ́ pé owó tá a fẹ́ fi ti sara yẹn min al-kasb al-halal láàrọ̀ owó tọ́tọ́ tó sì da tó yẹ pé àní ni kò gbọ́dọ̀ jẹ́ owó tí ọ̀dà kò gbọ́dọ̀ jẹ́ owó burúkú kò gbọ́dọ̀ jẹ́ owó tá a rí gbọ́nà tí ọ̀dà gẹ́gẹ́ bí èèyàn ní ìsìtọ́ yẹ pé tẹ́tẹ́ lọ́ta ọwọ́ ata tẹ́tẹ́ ọlọ́run mẹ́jọ haram ọ dàbí ẹni tí ń gbowó èlé ni ẹnìkan wá lọ bá wọn ni ẹ̀dá kan ràn wá lọ́wọ́ wọ́n wá sọ yìí pé owó tó ní tó wọn fi ràn wá lọ́wọ́ owó èlé ni o ńgbà bá yàtọ̀ máa ti wá àdúgbàtà lówó èlé ọ̀tọ̀ owó èlé làwọn á sì níyì torí délé tọ́ba ti jẹ́wọ́ fún ọbẹ̀ má gbà pé ah, kó bú lọ́dọ̀ yìí owó dáadáa lè pé rí gbà lọ́dọ̀ yìí ọlọ́mọdé nìkún nínú tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ owó tọ́tọ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ni tí ń tọ́tí owó ọtí ni wàá fẹ́ gbà ẹni tó kó owó gbàgbé iná lówó ti ń lò ọ̀ gbọ́dọ̀ gbà lọ́dọ̀ rẹ̀ àtẹni tó ti ti aláwo ló ń ṣe owó tí ń pa ní ti ti aláwo ànábì sallallahu alaihi wasallam ó ní haramu ni ọ̀ gbọ́dọ̀ gbà nínú rẹ̀ àtẹni tó ti ẹ̀jẹ̀ pé iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe iṣẹ́ nàbì ní ń ṣe owó nàbì tí ń ṣe ní ti ń rówó ọ̀ gbọ́dọ̀ gbà nínú rẹ̀ nítorí tí wọn náà bá gbà nù rẹ̀ ó ti ṣèrànlọ́wọ́ lórí ìbàjẹ́ nù bákan náà ẹni tó ṣe wípé ohun fúnra rẹ̀ owó tí ń ná yìí báyìí owó oògùn owó tó ṣe ni owó oògùn owó tó ṣe ni so ó ní kíní kan gba ikú wọn ṣe lóògùn owó fún ibẹ̀ lówó tí ń jáde ó lálejò àánú kan tó ṣe pé ń bọ lórí bówó yóò ti ṣe máa pọ̀ irú owó bẹ́ẹ̀ lówó rẹ̀ owó bú owó àdánù owó orí ibú lówó yẹn ò gbọ́dọ̀ gba nínú rẹ̀ rárá o kódà kó ṣe pé yóò bá gbìyàn lówó kò ní three to one million ẹjọ́ máa jẹ mílíọ̀n rẹ̀ kò sí ní tàbí sí owó tọ́tọ́ ìní kó o fi ṣe sàrà owó tó ń ma ẹni kó fún yàn má fún lówó tí ọ̀dà má fún lówó tí ọ̀dà torí ẹ̀ ọ̀dà wa wà ká bẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ ẹlẹ́dàá wa owó tá a rí gbọ́nà tó dà iná ní ká fi ṣe sàrà owó tí kìí ṣe haram iná ní ká fi ràn yàn lọ́wọ́ ọlọ́ni yá ayyuhalladhina amanu anfiqu min tayyibati ma kasabtum wa mimma akhrajna lakum min al-ard wa la tayammamu al-khabitha minhu tunfiqun ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد ọlọ́run bá la fẹ́ yín olùgbàgbọ́ òdodo ẹ máa ná nínú owó tọ́tọ́ da eléyìí tẹ́ ẹ ṣiṣẹ́ tìjọ àti nínú nǹkan tó ṣe pé ọlọ́run ọba ló fi rọ̀ yín lọ́rọ̀ nínú tó mú jáde fún yín nínú rẹ̀ bíi kápẹ́ ẹ̀ dáko ẹ gbọ́dọ̀ dojú kọ owó tí kò da owó tí ò da owó burúkú nínú owó yín kọ́ wá jẹ́ pé lẹ́ẹ̀ máa ná fi ràn àwọn èèyàn lọ́wọ́ tó sì jẹ́ ike ẹ̀yin gan lára tí wọ́n bá ṣàlàyé fún yín kówó haramu lówó yìí tẹ́ ẹ̀ wá ń kó ẹni tí ń tọrọ ẹ̀yin gbọ́n ní ìgbà àyàfi tó bá tí wọ́n gbé pamọ́ sí yín kí ló dé tó wá burúkú lọ́ọ̀mà fún yẹn ọlọ́run ni ẹ lọ́ọ́ o ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá o náà ọlọ́rọ̀ yàtọ̀ sí pé owó haramu yóò tún ti dàníyàn bú sówó yìí yóò ti dàníyàn ó lè jẹ́ kó ní àárẹ̀ kan ti ń dà láàmú àwọn babaláwo rẹ̀ ti wá sọ pé kó mọ́wó fi rárá tó ti fi rárá kó fẹ́ni tó ní bùkátà yóò ta àárẹ̀ yẹn fún àwọn òbílẹ̀ tó sì dá rẹ̀ lórí pé kàbùrùkù yẹn wọ́n ti gbàgbé pé èèyàn fún lówó ọ̀gá rí o ọlọ́run ẹlẹ́dàá wá rí o lẹ́yìn náà tó wá rò pọ̀rọ̀ láti àárẹ̀ tọ́lọ̀ wọn bò fi ṣe wọn láti ta fún ó lè ta fún nítorí pọ́lọ̀ wọn bò kọ́ mà ìwọ náà lọ́ọ́ máa gbé nǹkan rẹ̀ ká tọ́ májàmú oná sára eléyìí tá a fẹ́ ṣe yẹn ọgbọ́dọ̀ jẹ nínú èyí tó wù yín jù nínú èyí tó dáa jù tó wù yín jù nínú owó yín èyí rẹ̀ ṣe sára èyí torí kí ni ebi wọn náà fẹ́ gba ntọ́ da lọ́dọ̀ lọ inú ntọ́ da jù lọ́dọ̀ tiẹ̀ tí wọn náà fẹ́ràn jù náà ni wọn náà máa fi tọrẹ. torí kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ dáa ó sọ nínú suratu Ali Imran wọn ni lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun wa ma tunfiqu min shay'in fa inna Allaha bihi alim. ẹ ẹ lè rí dáadáa gbà lọ́dọ̀ lọ ẹ lè rí dáadáa sáhájú kẹ́ ẹ kí ó máa ná nínú tẹ nífẹ̀ẹ́ gbogbo ní tẹ bá sì nà kẹ́ ẹ mọ̀ dájú pé ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ń kọ́ ọmọ nípa rẹ̀ eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tí wọ́n fẹ́ dáadáa lọ́dọ̀ lọ yọ̀ọ́ nà nínú dáadáa tó nà yìí so ńgbà tẹ́ ẹ sẹ́ńjẹ ẹ̀sìn ráǹtì àtẹ̀wà ẹ̀tún dín dòdò sí ẹ̀tún ti ẹran sí lóríṣiríṣi ẹnìkan wá pé bí ń pa ẹ̀wà lẹ fẹ́ ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ti ṣe bù ú fún bàbá tó fowó rẹ̀ lẹ̀ iná ní kí ẹ̀bùn fóònù náà ti wá ìràn lọ́wọ́ yẹn ẹ má jọ jẹ́ pé ìsàlẹ̀ fòkò wa ha ilé wa ha fóònù àbí ìtẹ́yìn bá tí ò wẹ̀yìn náà jẹ́ má jẹ́ pé kò lè bọ́ lọ́wọ́ pé tẹnu náà ẹtú ti tú sí ilé wa máa fún ẹni ẹlẹ́ni jẹ rárá o sọ̀rọ̀ káyìn náà fẹ́ níta ẹ bá fẹ́ lẹ́fọ̀ọ́mọ làkejì ilé yẹn jẹ́ kí ẹ rí dáadáa tẹ́ ń fẹ́ lọ́dọ̀ ọ̀lọ́ ọlọ́run wa sọ pé gbogbo níta ẹ bá ná ẹ mà dájú kọ́ lọ́run mà nípa rẹ̀ eléyìí túmọ̀ sí wípé gbogbo níta bá ti ṣe lágbọn ọlọ́run séèyàn ló ń fọ lọ́wọ́n bá pè ìwọ tó ṣe pé bí èèyàn méjì bá ń bọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà o lè gbọ́ tó níwákọ̀ gbọ́ tẹ́lẹ́yìn kò sì ṣe làákàyè sí méjèèjì lẹ́ẹ̀kan náà ṣé èèyàn ló ń fọ lọ́wọ́n pè ọlọ́run tó ṣe pé púpọ̀ wa kò di lọ́nà láti gbọ́rọ̀ oníkálukú láti gbọ́ ní tóníkálukú ń sọ láti gbọ́ ní tóníkálukú ń tọrọ láti fún oníkálukú ní nǹkan tọrọ báwo ló ṣe wá jẹ tó fi wá jẹ wípé ọmọ wa lérò wípé tó bá tiẹ̀ ṣe dáadáa náà kò dọ́ lójú pọ́ lọ́wọ́ bọ́ mọ̀ nípa rẹ̀ kò sẹ́ni nípa bá bákan náà nínú májèmú tá a tún gbọ́dọ̀ mójútó nígbà bá fẹ́ ṣèrànlọ́wọ́ fún yàn òun náà ni pé a máa ah! ọ ha èmi ń pọ èmi náà ta ni mo rí tó fún mi tó bẹ́ẹ̀ rí láyé ìwọ náà nìkan lọ ń dá rò ìwọ náà nìkan lọ ń dá torí tí wọn náà bá ń fẹ́ púpọ̀ lọdọọlọ ẹni tí wọn náà fún yàn ọ gbọ́dọ̀ máa wò pọpọ ọ gbọ́dọ̀ máa wò pọpọ Ọlọ́run ọbẹ ẹlẹdàá na bí wọn náà ti ṣe fún yàn ti ń pọn bẹ́ẹ̀ lọ́lọ́run ó fún wọn náà tí ó pọ̀ rẹrẹrẹ wọn wàá jẹni tó jọ rẹ lójú wọn jẹni tí wọn máa wúra rẹ tí wọn máa wá wú tòlótòló pé ọ ah, èmi ké màmá ní ilé báyìí èmi tó ṣe tó màmá ti ọgbọ́n tọ́lọ̀ sọ fáwọn ìṣòro lọ́wọ́ àdìsọ́lẹ̀ nù ó ní wàlá tẹ́mínọ́n tẹ́sẹ̀kẹ́tẹ̀ má jẹ́ni tó sóore fún yàn tí ọmọ wa wò pé nítorí òun sì sóore fún yàn ó ti pọ̀ jù má jẹ́ni tó sóore fún yàn tí ọmọ wa wò nípò nítorí òun fi sóore fún yàn ó ti pọ̀ jù nítorí pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọba ara rẹ̀ ṣe jẹ́ o. bákan náà nínú àwọn kẹta tó gbọ́dọ̀ jìnnà sí ní ìgbà wọn gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa ṣèrègùn sẹ́ni tó rọ tó ṣèrànlọ́wọ́ fún ìrègùn tẹ rí yẹn wọ́n gan alára òní fẹ̀ wọ́n gan alára kórìíra kí ló dé tó fi wá mọ̀ sí sẹ́lẹ̀ o ọlọ́run bẹ ní dáwọ́ kádàrà kó jẹ́ pé ìwọ ló ṣèrànlọ́wọ́ fún yìí àbúrò wọn wá ṣèrègùn rẹ̀ tí ọba jẹ́ tèmi tí ọba sí tèmi tí ọba gbé mi gbòòlù ọgbà tẹ́lẹ̀ àwọn òbí náà eléyìí báyìí kò sí nínú tọ́ da bákan náà ìnínilára má ní tó sọ̀rọ̀ fún má ní lára níbi pé yọmọ wa sá fún ọ gbogbo ibi tó bá ti rí ọkùnrin fẹ́ wà ń bẹ̀ nítorí pọ̀ ní lára bẹ́ẹ̀ ẹ ti mà kò sí fún ọ tó máa ṣèrè gún síyàn sí ní lára òní wà ń kò sí bí ẹni tó sori fún ọ tó sì máa ṣèrè gún fún ọ tó máa ṣèrè gún sí ọ tí ò ní ní ọ lára ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá ni yá iyú ẹlẹ́dí iná ẹ̀ lẹ́ẹ̀tọ́ bọ́ pẹ̀lú sọ̀dọ̀kọ̀ tí kò ní bẹ̀rẹ̀ ẹ má fi ọwọ́ ara yín ba àwọn sàrà tẹ̀ ń bá ń ṣe jẹ́ o ẹ má fọwọ́ ara yín ba àwọn sàrà tẹ̀ ń bá ń ṣe jẹ́ pẹ̀lú règùn ṣíṣe ẹ jìnnà sí règùn ṣíṣe torí ọba gbogbo sàrà yín jẹ́ ni ẹ jìnnà sí ìnini lára ẹ má ní ẹni tẹ ẹ sóore fún tẹ ẹ ṣe sàrà fún ẹ má ní lára torí pé léyìí ọba ṣe ẹyin jẹ́ o kẹlẹ ni yóò fi kó máa lọ hóore ẹ ẹ nà àpèjúwe rẹ lẹni tí ń náwó rẹ tẹ ẹ pé nítorí kárí mi káwọn èèyàn lè bá rí kí lè bá sọ rere rẹ iná fani ti náwó yẹn eléyìí báyìí àpèjúwe ẹni tí ń fi ọwọ́ ara rẹ̀ gba sàrà ara rẹ̀ jẹ́ yẹn nítorí pé gbàtó ti ná nítorí àwọn èèyàn èèyàn náà ni ọ̀sán lẹ́sàn rẹ̀ gbàtó ti ná nítorí àwọn èèyàn ọ̀dọ̀ àwọn èèyàn náà ló ti máa retí ẹ̀san rẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí tọ́lọ́ nìkan ló ṣe yẹ kọ́ náwó rẹ̀ owó rẹ̀ mà ní kọ́ rọrùn rí tó bá wá ná nítorí tọ́lọ́ sọ́ọ̀mù kọ́ dáwó nù sọ́ọ̀mù kó ṣòfò rẹ̀ torí tọ́lọ́ nìkan nítorí pọ́lọ́ tó bá ná nítorí tiẹ̀ wàá bá pàdé lọ́dọ̀ náà tó bá dijọ́ gbé nà kìyàmù nínú májàmú tó tún yẹ ká mójútó nínú owó tá à ń bá ná láti fi ṣe sàrà láti fi sàánú òun náà ní pé al-israru bis-sadaqa ká máa gbé sàrà wa pamọ́ ká má máa sọ síta ká má máa sọ síta sàrà tó fẹ́ ṣe fún yàn gbé pamọ́ sọwọ́ kúdúrú kó fi lé lọ́wọ́ méje kọ́ hàn sẹ́lómi ipe yìí báyìí ló fún ha owó báyìí ló lọ ná fún méje ọ̀ sẹ́ni kankan gbé pamọ́ mẹ́jọ hàn ẹ̀yàfi tó bá pé àǹfààní ń bá ń bẹ nínú kíkọ́ hàn ṣé àpèjúwe ní ìsinyìí abẹ́ṣiṣẹ́ ọlọ́ abẹ́ṣiṣẹ́ ọlọ́ ó sì ń bùkátà owó tabua àwọn èèyàn sì fẹ́ yọ owó jáde wọ́n á fi gbogbo àwọn ẹni tó lówó pé dá sí oníkálukú wọ́n ń wọlé fáwọn àwọn ọ̀ma àwọn òfin ọ̀fẹ́ dá sí oníkálukú pé à ẹ̀ ń wò pé àwọn lówó yìí màálù tí ò ní rú làwọn àwọn ò ní nǹkan kan ọ̀dà kò burú bẹ́ẹ̀ nírú bẹ́ẹ̀ nírú ẹnìkan nínú àwọn olówó bá jáde ló ń bá sọ pé òun gbé five million sílẹ̀ òun gbé five million sílẹ̀ so òun náà ṣe nítorí tọ́nà pẹ̀lú pé tòun yóò jẹ sábàbí tẹ́lómìnà tó fi náà sí tọ́lọ̀ torí níta náà fẹ́ sèyí báyìí njọ́ jẹ mílíọ̀n bí àádọ́ta tọ̀ ẹ̀yin tẹ̀sí lówó ẹ̀ wá nù tẹ́ńpẹ́ lómi inú yín lè gbé gbogbo owó ìkàlẹ̀ tí ò ní máa fóun mọ́wó kankan jáde so kó lè bá wa ta wọn níbi kan káwọn náà lè bá a ṣe dáadáa wọ́n á sọ pé o gbé five million sílẹ̀ tí ì sọ̀rọ̀ ẹnu lásán o sì gbé owó nǹkalẹ̀ níwájú gbogbo yìí eléyìí báyìí pẹ̀lú gbọ́ọ̀lọ̀ kò sí nínú kárìm kò sí nínú kárìm nítorí kò sí bẹ́ẹ̀ nítorí káwọn ẹlòmíín náà lè bá yọ tí wọn. pàápàá jùlọ tó bá hàn sí wa fáwọn ẹni tó ń tọrọ kíkẹ́ ẹ dáwó yìí àwọn ẹni tó fi ṣiṣẹ́ tí wọ́n fi sùn ni kì í sàwọn ẹni tó yẹ pé kò ó jọ fún àwọn ọlọ́jẹ́ gẹ́gẹ́ bí ṣíṣe máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayé wọ́n fẹ́ fi ṣiṣẹ́ ọlọ́run èyí وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير ọlọ́run ní tẹ́ ẹ bá gbé sàrà hàn ọ̀dà o ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé pamọ́ òun tẹ́ ẹ sì fún àwọn aláìní òun ló lóore jù fún yín o ọlọ́run ọba ẹlẹ́dàá o yóò sì máa pa àwọn àṣìṣe yín rẹ́ fún yín ọlọ́run ọba òun náà lọ́ba tó nímọ̀ nípa gbogbo nǹkan wàá máa yá mi èyí tó dáa jù nínú sàrà òun náà ní ká gbé pamọ́ lọ́nà tó ṣe pé ọwọ́ wa kò ní máa ń tọ́wọ́ ọ̀tún náà eléyìí ní sàrà tọ́lọ́ máa ti torí rẹ̀ tí máa gbé yàn sábẹ́ bòjì rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàn lọ́jọ́ tí ò sí bòjì kan ẹ̀ àfitọ́ rẹ̀ lẹ́dàá o torí ẹ̀ gbé sàrà rẹ̀ pamọ́ má jẹ́ kí kárí mi ọgbà lọ́wọ́ rẹ̀ kọ́ dànù kọ́ má jẹ́ kí kọ́ gbà lọ́wọ́ sọ di òtún bá ń gbé sàrà rẹ pamọ́ tọ́jú rẹ rí kó lè bá lọ bá lọ́dọ̀ ọlọ́run ọ̀gá wa tí ọmọ mọ̀ hàn àyà pé túláàsì kan tó fi gbé hàn kó o sì kí ọkàn rẹ déédéé nítorí tó nìkan ni kìí ṣe nítorí èèyàn kìí ṣe nítorí nǹkan gbà èèyàn. náà nínú àwọn lẹ́ni tí ẹ̀rín músẹ́ ń bẹ lójú rẹ̀ ẹ sì ràn lọ́wọ́ sí sàrà lẹ́ni tó ṣe pé inú rẹ̀ ń dùn ẹ má ṣe jẹ́ni jẹ́ pé yọ́ọ́ mọ̀ á dájì yọ́ọ́ mọ̀ kóra ńlẹ̀ yọ́ọ́ kàjú ńlẹ̀ yọ́ọ́ wà á sojú kó yóò díjú mọ́gbárí yóò díjú mọ́gbárí yóò sókun ojú tọ́kàn rẹ̀ ọ́ bàjẹ́ yóò sunú dúdúdú bí ẹni tó so pa ó rí i pé ẹ òun kò wó fún ọ ní tiẹ̀ tó ọmọ bó ń ti rówó rárá jẹ́ni tó fi dùnú tó fi pàdé ẹni tó fẹ́ fún lówó jẹ́ni tó fi dùnú tó fi kò lè lọ́wọ́ nítorí wípé eléyìí náà ni ó tún máa ràn ọ́ lọ́wọ́ láti máa pé nítorí wọn bá fún un kọ́ ìwọ ló ń sọ̀gbà lórí ẹ̀ kìí ṣe fún ní pàtẹ fún ọ kìí ṣe pé nítorí wọn fún ọ ní pàtẹ fún wọn lọ ń pàtẹ fún nítorí wọn bá fún ọ eléyìí náà sì ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ pé ìwà ahun ó kù nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀padà wàá dé yẹn tó dáa nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ mójútó eléyìí jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́kẹjọ òun náà ní ká tètè máa ṣe sàrà wa àwọn tó bá fẹ́ ṣe sàrà àwọn tó fẹ́ ràn yàn lọ́wọ́ ẹ tètè ṣe lójú ayé kó tó di pẹ́kú dé nígbà tẹ ẹ ń bẹ lábẹ́ mi ní ká ẹ tètè ṣe sàrà ẹ má sọ ra yín dẹni tó á fi sàrà rẹ̀ sẹ́yìn kú ẹ má sọ ra yín dẹni tó fi sàrà rẹ̀ sẹ́yìn kú nítorí pé tí ẹ bá ti lè ṣe sàrà lójú ayé yín tí kú bá ti lè dé báyìí owó ti dòwó àwọn tó jogún yín èso owó tiẹ̀ ẹ lè kọ̀ńtró rẹ̀ ẹ lè pàṣẹ o tún lè pàṣẹ ń bẹ̀ mọ́ wọ́n gán alára ń kọ́ ń bọ̀ lọ́wọ́ wọ́n gán ti lọ tètè ṣe sàárà rẹ tó tóbi kó tóbi kó o sì máa fún ẹni tó rí fóònù ló ní bùkátà jù ẹni tó ní bùkátà jù ni kò fún sàárà rẹ mọ́ fún ẹni tó ṣe pé kò ní bùkátà bákan náà tó o bá tún lè ṣe ó jẹ́ pé ẹni tí yà ń jẹ nínú fámìlì rẹ gangan gangan o lò fún torí pé òun ọlọ́lá ju kó fẹ́ lòmìn lò torí pé tá a bá ti fún ẹni tó a ti ṣàlàyé síwájú tá a a fún fámìlì ní níta níta fẹ́ fi ràn yàn lọ́wọ́ wọ́n máa jẹ sọ́dà pàtún wọ́sílà yóò máa jẹ paṣẹ sàrà yóò sì tún máa já sí paṣọ fún ẹbí pọ̀ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àyìn máa yé èèyàn ìyá jẹ́ nu fámìlì rẹ̀ àyìn máa yé èèyàn ló ṣe é pé kódà ìsẹ̀mí tí wọ́n ṣe ó burú já irú òsì máa ń tó fòó níbi tó pọ̀ lọ́wọ́ rẹ̀ dé mẹ́tì ẹ̀jọ́ tẹ̀sẹ̀ dìgbà táwọn eléyìí bá ń tọrọ làwọn èwo wá ní òtún èwo nínú méjèèjì pàápàá jùlọ bá jẹ́ pé torí tọ́lọ́ láti ṣe mọ́ wọn sọ pé ó sóore fún wọn wọn mọ́ pẹ́ẹ́dù àwọn alára borí àwọn abara mú orí jẹ à ń sóore fún wọn wọn ò ní dúpẹ́ láéláé kódà àti pé gan yóò jíṣẹ́ fún wọn ni tí wọn bá ti sọ pé kọ́ ọ fún kárí kọ́ ọ fún nǹkan tí máa ba ládàá sàrà jẹ nítorí gbogbo ẹ tọ́ǹfẹ́ fún ọmọ wa kà ọ́ tọ́ǹfẹ́ fún ọmọ wa dúpẹ́ fún ọ òun gan-an eléyìí tó ṣe pé. yọ balada rẹ dé ebi tó ń tọ́ náà ni wọ́n ti sí kí ló ń tọ́ náà lórí pé wọn ò wá dúpẹ́ fún un kí ló ń tọ́ náà lórí pé wọn ò pè ọ́ láti dúpẹ́ fún un fún àwọn owó tó fi ránṣẹ́ níta bá ti ṣe ń torí tọ́lọ́ ó ti tó ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá tá a ti ṣe ń torí tẹ̀ kò sì ti máa gbé lọ́dọ̀ rẹ̀ tuntun pé wọn náà láìda ni ọ ìyẹn abú ni ọ wọn ràn ọ lọ́wọ́ kò sínú pẹ́ẹ́sì wọn fi owó ránṣẹ́ sí ọ kò sínú pé mo rọ́wọ́ yín amóore sùnì sèyàn ẹ amóore sùnì sèyàn abára amóore jẹ èèyàn abú ìwọ́tọ̀ yẹ kó jẹ́ pé o dúpẹ́ o dúpẹ́ lórí dáadáa tó lọ́wọ́ bá mú wa bọ̀ gbọ́wọ́ sí àwọn sọ pé ẹni lè máa dúpẹ́ fún yàn ìbọn náà ló fún mi bẹ́ẹ̀ ni ọlọ́run ló fún un ṣùgbọ́n ta ló fi lé ọlọ́ ta ló fi lé ọlọ́ onídélé ọdọ́wọ́ wa ká má jẹ aláìmoore nítorí pé àìmoore yẹn ó máa dínà òrè míì ni. ẹyìn ẹrí pé yorùbá gan alára wọn ní tá a bá sọ̀rọ̀ fún yàn tí yorùbá dúpẹ́ ó padà bí ìgbà tó lè kó yàn lẹ́rù lọ òdodo ni. nínú àdìsá nàbọ muhammed sallallahu alayhi wa sallam wọn ni man la yashkuru nas la yashkuru Allah ẹni tí kì í bá ti dúpẹ́ fọlọ tí ì bá dúpẹ́ fún yàn lórí orí tí ó tọwọ́ èèyàn bọ́ sí lọ́dọ̀ kò ní mà dúpẹ́ fọlọ òdodo ni nígbà tí èèyàn sọ̀rọ̀ fún ọ tó súnú dúdúdú bí ẹni tán sópa tó dúpẹ́ tó bóò ló sì fún olórí mi ó lè dúpẹ́ folo náà bó ṣe ń ṣe séèyàn náà lọ́padà sí sọ́lọ̀ ọlọ́run rẹ lẹ́gàá wa oníwà anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya ahadakum al-mawtu fayaqula rabbi lawla akhartani ila ajalin qaribin fa asaddaq fa asaddaq wa akun min as-salihin ọlọ́run bá ní ẹ máa ná nínú tá a pèsè fún yín o ṣáájú kó di pé kó wàá bẹ́ẹ̀ nìkan nínú yín nígbà tí kú bá wá dé kọ́ máa sọ pé wọ́n ọlọ́run ọba sì lọ́mi lára díẹ̀ ọba lọ́mi lára díẹ̀ sí fún mi níjọ́ mi fún mi níjọ́ díẹ̀ sí torí kí n tiẹ̀ lè láǹfààní àti ṣe sàrà kí n lè bá àdọ̀kán náà àwọn ẹni rẹ̀ kí ló ń wò tẹ́lẹ̀ tó fi ṣe sàrà kí ló ń wò tẹ́lẹ̀ tó fi ṣe dáadáa ikú wa dé sàrà ni mo fẹ́ ṣe sàrà sàrà wúlò ní ìsìn nígbà tó gbádùn tó yẹ kó n ṣe gànàgànà káyé kí ló mú ọmọ ṣe sàrà sàrà tó wúlò báyìí ìdí nù tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lọ́wà jẹ́ pé ńgbà wọn gbádùn ní ìrántí ọlọ ìgbà tán gbádùn ní ìrántí àti ṣe dáadáa ẹ jẹ́ káàárẹ ó dé wọn mọ́lẹ̀ wọn kà di mọmì ní òjijì ni Ọlọ́run ọba ni kìí ti bọ́ wọn lọ́wọ́ walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun eléyìí wàá nu suratul munafiqun Ọlọ́run ọba ni òun kìí lọ ẹ̀mí kan ní ìgbà tí ikú rẹ̀ bá tó o lásìkò kó ẹ̀mí kan bá ti tó ọlọ́run bò ní lọ ẹ̀mí yìí lára ọlọ́run ọba ẹlẹ́dàá wa lásìkò kálukú bá ti tó yọ pa náà yọ gba ẹ̀mí rẹ̀ náà ni ọlọ́run ọba jẹ́ olùfúnni ní o nípa gbogbo ń tàǹtẹ̀ nífẹ̀ kò sẹ́ni jẹ́ bẹ́ẹ̀ torí pé nǹkan kan pamọ́ sí nínú ìṣe wa nǹkan kan pamọ́ sí nínú ìta apáti bóò ni òṣèwà ní fún àrùn lọ́jọ́ gbẹ̀ndàǹtìyàmù ìgbà tó ṣe pé kì í sọba alábòsí òṣìṣẹ́ nìkan tí ó sí gbogbo ẹni tẹ́ bá rí tọ́lọ́ fi yàjẹ ìyàtọ̀ tọ́ sí náà ẹnì kan sì ní wọlé ìkẹ́ àbí kọ́jọ́ kọ́ lọ́run lọ́sàánù rẹ̀ kọ́ lọ́run bá dákun kọ́ sàánù gbogbo wa ọlọ́run bá ẹni dáa nínú suratul anfal ọlọ́run bá ní wa ulul arhami ba'duhum awla bi ba'din fi kitabillah inna Allaha bi kulli shay'in alim ayà ni wọ́n bẹ gbogbo àwọn tí ìdìjọ dà wá pọ̀ ẹnìkan súnmọ́ wa ju ẹnìkan lọ. bákan náà àwọn kan lẹ́tọ̀ọ́ sí dáadáa wá ju àwọn míì lọ nínú àwọn ẹni tá a máa ṣàánú torí ẹ̀ mọ̀lẹ́bí rẹ wọ́n lẹ́tọ̀ọ́ sí àánú rẹ ju ara àta lọ mọ̀lẹ́bí rẹ àwọn gan lọ́wọ́ à ń pò ẹni tó gbọ́dọ̀ pàtì lọ. a gbọ́dọ̀ gbìyànjú láti rí wa a gbọ́dọ̀ gbìyànjú láti rí wa láti gbìyànjú láti mú kó lófin wọn bá ti ṣe lágbára mọ. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá kí wàá san olùmọ̀ wa ní ẹ̀sùn olóore ó jẹ́ kí wàá lọ sí àǹfààní tó pọ̀ nínú ọ̀rọ̀ tá à ń gbẹ̀ ẹ̀jẹ̀ àmúra ká gbìyànjú láti mọ ọ̀nà nínú dúkìá wa kó tó di pé ikú di wá bá a. wọ́n á rí bẹ́ẹ̀ pé ká pé èèyàn ṣe sàárà fún ẹnìkan tó jẹ́ aláìní bóyá lẹ́bi owó àti níbi nǹkan mìíràn tó farajọ́ nígbà tí èèyàn wá ṣe nǹkan yẹn fún òun náà wá wò pé ah oore tí wọ́n ṣe fún mi yìí dá o òun náà wá nílò ìdíbi ijọ́ kejì àbíjọ́ mélòó kan òun náà wá gbé nǹkan mìíràn rẹ́ sí yẹn náà padà ṣé sàárà láti eléyìí náà sì fún ẹni jẹ́ gbé ránṣẹ́ sí padà ní àbí ó fi ẹ̀sán san ẹ̀sán orí. sẹ́ni tí ò ní nǹkan kan tí ó bá ti torí pa sórí fóun tó náà wá fi nǹkan kan ránṣẹ́ kò sí ní tó burú ní tọ́da ló ṣe ṣùgbọ́n ẹ̀bùn lákàtì ẹ̀kùn ẹ̀bùn lákàtì ẹ̀kùn èèyàn bá wàá jẹ́kùn ló ní gbogbo nǹkan ó tún lè gba ẹ̀bùn yàtọ̀ sí sàárà àtúnṣe pálánì ni wọ́n máa ṣe bákan náà ṣé ọmọ wa náà lè tọrọ lọ́wọ́ wa káàkà fún bíi sàárà la ṣe fún. rárá o àgbọ̀dọ̀ fún ọmọ wa ní nǹkan kan káàkà sàárà ọmọ wa a máa náwó lé lórí nígbà tó wà ń kó ẹni tí ó lè ná léra rẹ̀ lórí nínú táǹsì ńlá lé lórí ọ̀ràn yẹn ni ó jẹ́ kí ó ṣe sàrà ẹnu pé nọ́mbà fẹ́ ni sàrà ti fi nọ́mbà túláàsì túláàsì sì lówó tẹ́ ẹ̀nà lọ́mọ yín lórí. àdúgbò fún ọlọ́run bọ̀rọ̀ ni a ti gbọ́n jáde kámi lórí báyìí ní àdúró sí ní alẹ́ nítorí àsìkò wa ẹja pàdé àwọn olùwádìí àsìkò yìí ọjọ́ mẹ́jọ kí ọlọ́sọ ọjọ́ mẹ́jọ lọ́wọ́ fúnra